àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. kpokpúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ shọwa káàmádì kẹfẹ́ rí o bí ìjọ àwọn ahmadiyya. pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad. òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé. wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí. Ìsá ọmọ Mariama, kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pé kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas kúkúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. bisimilahi walhamdulilah wasalaatu wasalaam. على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته wabarakatuhu kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin mùsùlùmí onígbàgbọ́ òdodo mo wa ti Islam mo sì ìkànnì tí a mọ̀ sí Taalim TV mo kí wa káàbọ̀ sí apá kẹta ọ̀rọ̀ wa tí a pè àkórí rẹ̀ ní fífi Allahu wé ènìyàn fífi Allahu wé ènìyàn tashbihullah bin-nas tashbihullah bin-nas fífi Allah wé ènìyàn apá kẹta déètì òní ní twenty five òní ní ọjọ́ júmọ́à twenty five oṣù kẹfà jùmọ́dà sáni ọdún fourteen forty three. àwa tí a bá gbọ́ ètò ìlànà a rí wípé ẹ̀sùn irọ́ ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ èyí tí agbẹnusọ àwọn oníbídíà tó fi kan àwa ahalùsúnà wàlìjàmáà àwọn ni wọ́n ní ẹ̀sùn náà nígbà tó jẹ́ pé onísúfì ni wọ́n àwọn súfì náà sì ni wọ́n jẹ̀bi ẹ̀sùn fífi Allah wé ènìyàn fífi ènìyàn wé Allah nípasẹ̀ àdìọ́kàn burúkú wọn tí wọ́n ń pè ní al-ittihad wal-hulul ìgbàgbọ́ tó ń sọ pé Allahu àti ènìyàn wọ́n wà papọ̀ wọ́n sì wọnú ara wọn ìgbàgbọ́ burúkú yìí òun náà ni wọ́n tún ń pè ní wahadatul wujud ìyẹn túmọ̀ sí ọ̀kan ṣoṣo bíbẹ ìyẹn ni pé gbogbo nǹkan tí ń bẹ pátápátá ọ̀kan ni gbogbo ẹ̀ ìjẹ́ nìyẹn ni ìjálìjànú ni ìjẹ́ màláyíkà ni ìjẹ́ ẹranko ni ìjẹ́yẹ ni ìjẹ́ ìrà ni ìjáfẹ́fẹ́ ni ìjẹ́ ilẹ̀ ni ìjẹ́ ni ìjẹ́ ọgbà ìdẹ̀ra ni ìjẹ́ ọgbà aná ni gbogbo ẹ̀ pátápátá gbogbo ohun tí ń bẹ ń pátá ẹ̀yọkàn ni gbogbo ẹ̀ ẹ̀yọkàn ìdí nìyẹn tó fi já sí pé sheu ahmada àtìjáni ló fi sọ wípé ẹni tó bá ń bọ òrìṣà kò bọ òrìṣà aláwo ló ń bọ ó tún sọ wípé ìkọ̀ọ̀kan gbogbo nǹkan tí ń bẹ tá à ń fojú rí wọ̀nyí orúkọ tí wọ́n ń jẹ́ aláwo ló ń jẹ́ bẹ́ẹ̀ ìrísí àwòrán ìkọ̀ọ̀kan wọn náà sì ni ìrísí àti àwòrán Allah subhanallah subhanallah ẹnìkan ò lè ní irú ìgbàgbọ́ yìí lọ́kàn kí ó pèrè ní mùsùlùmí káwá gbà pé mùsùlùmí ni ẹnìkan ò lè ní irú ìgbàgbọ́ burúkú yìí lọ́kàn kó pèrè ní imam káwá kí òun lẹ́yìn rẹ̀ ìdí nìyẹn tí ẹ bá gbọ́ pé àwa ń sọ pé àwọn Tìjàníyàwó wọn kì í ṣe mùsùlùmí wọ́n lẹ́sìn tiwọn nínú ẹ̀sìn tiwọn ibẹ̀ ni a ti rí gbàgbọ́ wọn ẹ̀sìn wọn náà sì ni ẹ̀sìn àtìjàníyà ẹ̀sìn àtìjàníyà ìgbàgbọ́ wọn náà sì nìyẹn bákan náà ni mo tún fi rinlẹ̀ lánàá wípé àwọn àjọ onísúfí wọ́n pẹ̀ka ìṣìnà wọn ọ̀pọ̀ oríṣiríṣi ọ̀kan nínú ìṣìnà wọn ọ̀kan nínú ìṣìnà àwọn súfí tó pẹ̀ka yìí ó ní ìròrí al-ittihad wal-hulul ó ní ìgbàgbọ́ wahdatul wujud ní òní a fẹ́ tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ wa ní abẹ́ àkọlé tí a pè ní fífi aláòwé ènìyàn kí n tó mú wá sí kí n tó mú wá sí ìrántí wa kò síbi kankan láyé tí ọ̀kan nínú àwọn àáfàá ahàlùsùn wàlìjàmáà tó ti fi aláòwé ènìyàn ohun tí gbogbo àfa náà ohun tí wọ́n ní nínú àdìọ́kàn wọn ohun tí wọ́n ń sọ jáde ní ẹnu wọn tó fi dórí àwa kéékèèké nínú náà wọ̀nyí òun náà ni pé a máa ròyìn Allah pẹ̀lú ohun tó fi ròyìn ara rẹ̀ nínú al a máa ròyìn Allah pẹ̀lú ohun tí òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi ìròyìn rẹ̀ nínú àwọn àdìsí tó ní àlàáfíà ìròyìn náà irú ìròyìn náà tí ẹ̀dá bá ní a ní fi wé tẹ̀dá ìdí ni pé ẹ̀dá la àrí ẹ̀dá larí ààrí ti àlọ́ọ̀ nípa bẹ́ẹ̀ Allah ń gbọ́ àwa náà ń gbọ́ àmọ́ gbígbọ́ ti Allah kò gbọ́ ti gbígbọ́ ti ènìyàn Allah ń rí àwa náà ń rí àmọ́ rírí ti Allah kò ti ènìyàn nímọ̀ àwa náà nímọ̀ ṣùgbọ́n ìmọ̀ ti kò ti ènìyàn bẹ́ẹ̀ náà ni ní ojú àwa náà ní ojú ṣùgbọ́n ojú ti kò ti ènìyàn kódà kò jọ tàlìjẹ̀nù kò jọ ti màláyíkà kò jọ ti ẹranko kò jọ ti èrà kò jọ tẹyẹ aláwo ní ọwọ àwa náà ní ọwọ àmọ́ ọwọ aláwo kò jọ ọwọ́ ti ènìyàn kò jọ ọwọ́ ti ẹ̀dá rẹ̀ kankan aláwo ní ẹsẹ àwa náà ní ẹsẹ àmọ́ ẹsẹ ti aláwo kò jọ ti ẹ̀dá rẹ̀ àwọn nǹkan tí aláwo bá sọ pé òun ní a gbé orí laisa kàmísírì yìí ṣe ìhùn kò sí kinní kan tó dàbí tó níyẹn kò sí kinní kan tó dàbí ohun tó níyẹn lámúyẹ̀kún làhú kúfúwà ní ahad kò sí ẹnìkan tó dọ́gba tó dàbí Allah èyí ni ìgbàgbọ́ àwa ahlùsúnná wal jamaa látànà dòní dọ̀la insha allah tọ́ ẹ jẹ́ ká gbọ́ àyọ àyọlò nínú ọ̀rọ̀ agbẹnusọ àwọn oníbídíà ká tún lè mọ àlàyé tí a máa ṣe ní orí rẹ̀ ká lè la àwọn kòkè òkò béèrè nínú fìtínà tí ẹni yìí ń dálẹ̀ nínú ẹ̀sìn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo rántí wípé bí ọdún méjì àbí mẹ́ta sẹ́yìn òun náà ni ó sọ pé aláwo fún ànẹ́bì ní iṣẹ́ ìyanu kankan ju àlùkùránì lọ ṣe rántí òun kan náà ló sọ wípé ànẹ́bì ò lọ gba ìrun wákàtí márùn wá nínú Al-Isra wal Mi'raj ṣe rántí mo jáde nígbà náà lọ́hùn mo ṣe àlàyé fún àwọn ènìyàn kò yéé máa sọ àwọn ọ̀rọ̀ burúkú burúkú burúkú jáde lẹ́nu ìdí ni wípé agbẹnusọ àwọn oníbídíà ni ẹ sì lè gbọ́ rere lẹ́nu oníbídíà rere kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lè gbọ́ lẹ́nu oníbídíà tẹ́ ẹ bá gbọ́ ó ṣèèṣì jáde lẹ́nu ẹ̀ ni ó ṣèèṣì jáde ní ẹnu rẹ̀ ni ẹ má sì jẹ́ kí ẹnu dídùn ẹ má jẹ́ ó tàn yín jẹ tó ti yé ẹ má jẹ́ ó tàn yín jẹ kéèyàn ń fa kíw lẹ́nu èdè ní kíw ẹ má jẹ́ ó tàn yín jẹ ààrẹ ni tí kò tiẹ̀ nígbàgbọ́ nú àlọ́ọ̀ tó ga sí pé wọ́n bí kéw mọ́ ni tí kéw jẹ́ èdè abínibí rẹ̀ so pé lágbájá ń fa kéw lẹ́nu ẹ̀mẹ́jọ tàn yín jẹ kí kéwú tó ọba ké tí ọba ti wà níbàámu sí alukur'an àti hadith ànábì níbàámu sí àgbọ́yé àwọn asálàfù sọ́ọ̀lì àwọn aṣíwájú rere fún wa nínú Islam kéwú náà ó ti di èdè lásán tí ò ní ṣàǹfààní fún olówó rẹ̀ ní ọjọ́ àlìkìyàmà nínú ọ̀rọ̀ tálákùnrin sọ. So, ẹ gbọ́. ẹ wọ àyà yìí àlùkò àni máa kọ dẹrù lọ́ha. ìyẹn kọ́ kò sí yẹn. àkíńdà yìí wọnú Islam látòrí ẹsẹ̀ àtàwọn tí gba Islam àtàwọn nasara tí wọ́n gbé àkíńdà wọn wa Wọn wá ń tara bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àhàdí fún àwọn ọ̀rẹ́ pé yahudi ló sọ wọn wá tara bẹ́ẹ̀ wọ́n ń sọ dọ́rọ̀ àná muhammed sallallahu alaihi wasallam. ṣàgbọ́n tó wí bẹ̀ yẹn ó ní àkìdá tẹ̀jísìn àkìdá sí sọ pé ènìyàn ni Allah tó sì jẹ́ pé àwọn onísúfì ni wọ́n ní ó ní àwọn yahudi ọ̀dọ̀ wọn ló ti wá bẹ́ẹ̀ ni àgbà bẹ́ẹ̀ ó wá látọ̀dọ̀ àwọn yẹ̀wúdí àti ọ̀dọ̀ àwọn nàṣọ́ra nípa pé wọ́n gbà pé aláwọ̀ wá ní àwòrán ọmọnìyàn ó sì bímọ òkè àti kóòtù yẹn ní àná àmọ́ nínú ohun tó sọ yìí ó wá ní àwọn àwọn tí wọ́n kọ àdìsí sílẹ̀ àwọn imam bukhari àwọn imam muslim àwọn abu dawud àwọn tirimizi àwọn nasayi àwọn ibnu maja àwọn bayhaki àwọn ibn hibban àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí Allah bá ní kẹ́ gbogbo wọn ní àpapọ̀ ó ní níṣẹ́ ní àwọn wọ̀nyí níṣẹ́ ni wọ́n lọ mú àwọn ọ̀rọ̀ ẹnu yẹ̀wúdí àlè ahadith al-yahudiya wọ́n lọ mú àwọn ọ̀rọ̀ ẹnu àwọn yahudi wọ́n wá sọ di ahadith anabawiya wọ́n wá sọ di àdìsí ànábì ẹ wo ẹ̀sùn ńlá tó fi kan àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn ẹ tún gbọ́lẹ̀ kan sí. àkídà ìwọ̀nú ìṣẹ́ látòrí ẹsẹ̀ kábùl ahbab àtàwọn yahudi míì tí wọ́n gba islam àtàwọn nasara tí wọ́n gbé àkídà wọn wá wọ́n wá ń tara bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn yahudi yẹ̀wúdíyà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àhàdíhùn nàbàwíyà àwọn ọ̀rẹ́ pé yẹ̀wúdí ló sọ wá tara ń sọ àná Muhammad sọlọ mo ti fọ àwọn èsì àwọn yòókù e, e, àlàyé tí mo fẹ́ ṣe níbi tó ti sọ wípé àwọn tí wọ́n kọ àdíìsì ilẹ̀ fún wa hmm. wọ́n sọ àhàdíìsù àlìyàhùdíyà wọ́n sọ di àhàdíìsù ànàbàwíyà ẹ̀sùn lágbà lílé ìtúnjẹ wàláì ẹ̀sùn rọ́ ni ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ló jẹ́. imam bukhari imam muslim imam abu dawud imam tirimidi imam nasai ibn maja rahimahumullah ajma'in wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí àwọn yẹ̀wù dí sọ. So wọ́n wá sọ pé ọ̀rọ̀ ànábì ni wọ́n. irọ́ ló pa kò sí rọ́wì kan tí ó yí ọ̀rọ̀ yẹ̀wù dí mọ́ ànábì lọ́rùn kò sí ẹ wá máa wo agbẹnusọ yìí o. lẹ́yìn tó sọ eléyìí tán ó tún wá padà tako ara rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìjókòó kan náà lórí ìjókòó kan náà ẹ gbọ́ bó sì wí. ẹ wá jẹ́ ká wá lọ sínú àdìsù tẹ̀jìfíìmù tí wọ́n gbé wá sínú Islam tó ń jáde pé àkídà Yahudi ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀pọ̀ àdìsù lé lórí láwọn àdìsù tó lálàáfíà. ẹ wá jẹ́ ká. ṣe gbọ́ báwọn ó ní ẹ jẹ́ ká lọ sínú àwọn àdíìsì tẹ̀jú sí àwọn àdíìsì tí lọ́dọ̀ ara tiẹ̀ àdíìsì yẹn kì í ṣe àdíìsì tẹ̀jú sí mùnà ṣùgbọ́n òun ń pè ní àdíìsì tẹ̀jú sí ọwa ni àwọn àdíìsì àwọn yẹ̀wúdí tí àwọn ruwat àwọn ẹlẹ́gbàá àdíìsì àwọn tí wọ́n ṣe àkọsílẹ̀ hadisi tó wá ń fẹ̀sùn kàn wọ́n pé wọ́n so nàbí lọ́rùn wọ́n sì ń pè ní hadisi ànàbí dípò hadisi yahudi òun fún ara rẹ̀ wọ́n tó wá sọ pé tí àwọn hadisi yẹn sì ní àlàáfíà tẹ̀ríbáwò that is self contradiction ó sì takora rẹ̀ báwo ni hadisi tí wọ́n fi parọ́ mọ́ ànẹ́bì báwo la àdìsí yóò ṣe lálàáfíà ẹ̀tún gbọ́lẹ̀ kan sí. wá lọ sínú àdìsù tẹ̀jìfíìmù tí wọ́n gbé wá sínú Islam tó ń jáde pé àkídà Yẹ̀húdí ni tó wá bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀pọ̀ àdìsù lé lórí láwọn àdìsù tó lálàáfíà. ẹ wá jẹ́ ká wá lọ sínú àdìsù tẹ̀jìfíìmù tí wọ́n gbé wá sínú Islam tó ń jáde pé àkídà Yẹ̀húdí ni tó wá bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀pọ̀ àdìsù lé lórí láwọn àdìsù tó lálàáfíà báwo ni hadisi tí yẹ̀wùdí sọ báwo ni àwọn rùwáàtì ó ti sọ di hadisi ànábì báwo ni àwọn hadisi yẹ̀wùdí báwo ni wó tún ṣe gbà pé láwọn hadisi tó ní àlàáfíà ṣé ẹ ti á rí ti ń ṣẹlẹ̀ báyìí wípé kò sí ni bí alábòsí bá ń sọ̀rọ̀ yóò mọ padà fi rẹ̀ hàn pálábòsí ni òun ìwọ gan gbà páwọn àdíìsì yìí ó ní àlàáfíà ọgbà pé àwọn àdíìsì yìí ó ní àlàáfíà ṣùgbọ́n ìṣòro tó o ní ni pé ọ̀gbọ́yé ó ju ọpọlọ rẹ ó jù lọ ọ̀gbọ́yé nígbà tí ò ti wá gbọ́yé yẹn ó wá àwọn àdíìsì yẹn mọ́ ààyè tí ò yẹ kó lẹ̀ wọ́n mọ́ ọ wá gbé àwọn àdíìsì yẹn ka àdíìsì tẹ̀jìsìm kò wulẹ̀ sí àdíìsì kan tí ń jẹ́ àdíìsì tẹ̀jìsìm kò wulẹ̀ sí rárá ohun tí ń bẹ ni àkídàtù tẹ̀jìsìm àdìọ́kàn pípe Allah ò ní ènìyàn oníbẹ ẹ̀dá kan yẹn tẹ́wà pẹ̀lú mi lórí tẹ́wà pẹ̀lú mi ní láìpẹ́ àwọn kan ń lu ìlú ní tòsí wa ń bí báyìí àwọn akọrin yó wọ́n ti bẹ̀rẹ̀ ìlú wọn tí ohun ìlú wọn yẹn tó bá ń lapa lórí nǹkan tí ẹ̀ ń gbọ́ ẹ jẹ́ kí gbọ́ bóyá ìsájà kí n sùjókòó fún so that ohun ohun orin burúkú wọn tẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ òun kò ní máa jẹ́ àkóbá now ẹ ṣeun arákùnrin yìí tó kọ́kọ́ ti sọ wípé àdìsí àdìsí yẹ̀wùdí pé wọ́n sọ di àdìsí ànábì òun kan náà ló tún wá ń sọ náà rẹ̀ wípé táwọn àdìsí yẹn sì ní àlàáfíà tí àwọn àdìsí yẹn tó sì ní àlàáfíà báwo ni àdìsí yẹ̀wùdí tó jẹ́ rọ́ báwo ni ó ṣe padà ní àlàáfíà lójú ẹsẹ̀ níbi tó jókòó sí náà ni ó ó tí ì lọ́bọ ó nínú ìjókòó kan náà ní o ṣẹ́rí pé rọ́lọ́ ń pa mo wá ń sọ fún wa wípé kò wulẹ̀ sí àdíìsì tẹ̀gìsíìn kò sí àdíìsù àtẹ̀gìsíìn kò wulẹ̀ sí kò sínú Bukhari kò sínú Muslim kò sínú Abu Daudu kò sínú Tirimizi kò sínú nàṣáì kò sí nínú ibùnú májá kò sí nínú báyàkì kò sí àdífi tẹ̀gísímù ká inú àdífi ànábì kò sí ìsọkúsọ rẹ̀ lára ìsọkúsọ rẹ̀ ó ní láti dìkílẹ̀ àdífi kan ní àdífi tẹ̀gísímù ẹnu àwọn ọ̀tẹ́ẹ̀sìn ẹnu àwọn adẹ̀sìnrú ẹnu àwọn agbẹnusọ ọ̀tẹ́ẹ̀sìn ẹnu àwọn agbẹnusọ àwọn oníbídíà lẹ́ẹ̀tì máa gbọ́ pé àdíìsì kan jẹ́ àdíìsù tẹ̀jìsì ṣé nítorí pé àdíìsì sọ pé aláò ní ọwọ́ ṣé nítorí pé àdíìsì kan sọ pé aláò ní ojú ṣé nítorí pé àdíìsì kan sọ pé aláò ní ẹsẹ̀ ṣé áyá àlùkùrá ní òsọpọ̀ ọlọ́run lójú ṣé àyà lùkùránì kò dákọ ojú fún àlọ́wò ṣé àyà lùkùránì kò dákọ ọwọ́ fún àlọ́wò ó ṣe sọ pé àyà tẹ̀jì ó sọ pé àyà ohun tí kùránì wí tàdísì náà wí láyé tiẹ̀ bí ó ṣe wá sí àyà bẹ́ẹ̀ náà ni ò sí àdísù tẹ̀gìsìn kò sí àyà kíni kò sí àyà tẹ̀gìsìn bẹ́ẹ̀ náà ni ò sí àdísì àtẹ̀gìsìn inú Islam ohun tí ń bẹ o ni àkídàtù tẹ̀gìsìn àkídà àtẹ̀gìsìn àdìọ́kàn ìgbàgbọ́ pé Allah ní ènìyàn ènìyàn ní Allah wa hadhihi al-aqida lil yahud wa nasara wa ba'du sufiyin wa ba'du sufiyin àkídà pé Allah ní ènìyàn ènìyàn ní Allah Allah ní ẹ̀dá ẹ̀dá ní Allah àkídà àwọn yẹ̀wúdí ni àkídà àwọn nàṣọ́rọ́ ni àwọn ni wọ́n ní Allah wá ní àwòrán ọmọ ọ wá ní àwòrán ènìyàn nítorí kí àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọ́n lè wá pa fún ẹ̀ṣẹ̀ wọn àwọn ni wọ́n ni àkídà tẹ̀gìsìm bẹ́ẹ̀ náà sì làwọn ń súfí tó ń gbẹnu sọ fún tó jẹ́ agbẹnusọ fún àwọn ni wọ́n ní a ti ta nínú Jawahirul Ma'ani wà ní àná ìwọ́tọ̀ ọ̀bá tí ìgbọ́lọgbọ́ episode 2 nìyẹn àwọn ni ni àkídà kò sí àyà àtẹ̀gìsìn kò sí àdífù àtẹ̀gìsìn kò sí kò sí àyà tí ń bẹ nínú Kùránì ròyìn ara rẹ̀ pẹ̀lú ẹ̀yà ara kan àdíìsì tí ń bẹ ó ní àdíìsì tí ó ń ròyìn àlọ́wò pẹ̀lú àwọn ẹ̀yà ara kan gẹ́gẹ́ bá ṣe rí àwọn àyà tó ń ròyìn àlọ́wò pẹ̀lú àwọn iṣẹ́ kan táa tún rí àwọn àdíìsì tó ń ròyìn àlọ́wò pẹ̀lú àwọn iṣẹ́ kan tó sì já pé àwọn iṣẹ́ náà àwọn ẹ̀yà ara náà àárí lára àwọn ẹ̀dọ́ Ọlọ́run ìwà rí lára ẹ̀dá ọlọ́run kò túmọ̀ sí wípé bí ti aláò ṣe rí ni ti ẹ̀dá náà rí eléyìí ló fà á sí ìmáàmù wa Málìkì tó fi gbé kọ́ídà kalẹ̀ wípé àsífà àsífà màálùmà ìròyìn náà ọba pè ní etí ọba pè ní ẹsẹ̀ ọba ni ní owó ni ní eh, ọwọ́ ok ọba ní wàjá àrọ̀búkà wálímọ̀ lápùsọ́fà sọ̀fà ìròyìn kan nìyẹn já à ó dé olúwa rẹ̀ dé wàjá olúwa ìròyìn dídé ìròyìn kan ni àdísì tún sọ wípé olúwa ẹlẹ́dàá ń fi kulli layla olúwẹ̀lẹ́dà yìí máa ń sọ̀kalẹ̀ sínú sámà ní gbogbo alálẹ́ ìròyìn kan tún nìyẹn anuzul ìsọ̀kalẹ̀ ìròyìn míì tún ni ọlọ́wọ́ba a máa dunú sí ẹrú rẹ̀ tó bá túbá ju bí ẹrú ṣe máa dunú sí nǹkan rẹ̀ tó sọnù so tó padà lọ so àdìsí yẹn tún dákọ fara ìdùnnú so ìròyìn kan nìyẹn ìdùnnú bẹ fún Allah ìdùnnú ń bẹ fún ènìyàn wà rídọ rídọ ń bẹ fún Allah rídọ ń bẹ fún ènìyàn wà lẹ̀gádọ̀ ìbínú ń bẹ fún ènìyàn ìbínú ń bẹ fún láàkín a ti mọ gbogbo àwọn a nínú aláhàtí kọ́tìhà ní ìtumọ̀ àdámọ́ rẹ̀ láàkín kẹfíyàtú sífà bí sífà àti ẹsẹ̀ rí bí ìròyìn ilé ìtàláò pè mọ́ra rẹ̀ bó ṣe rí mọ́jihúùla àmọ́ àmọ́ bí ti aláò ṣe rí àmọ́ bọ́wọ́ ẹsẹ̀ rí àmọ́ bẹ́sẹ̀ ẹsẹ̀ rí àmọ́ bójú ẹsẹ̀ rí àmọ́ bí ṣe máa dùnnú àmọ́ bí ṣe máa bí ṣe máa yọ́nú sẹ̀dá bí ṣe máa ṣàforíjì fẹ́ dà bí ṣe máa kẹ́ ẹ̀dá àmọ́ wàlíìmánu bìí wájibun ká sì gba àwọn ìròyìn wọ̀nyẹn gbọ́ pé fún àlọ́wù dandan ni ọ̀ràn yẹn ni wàsùwálù ánìhùbìdìhà wàsùwálù ánkè ìfìyàtìhà bìdìhà káwá máa béèrè nípa báwo ni ìròyìn yẹn ṣe rí bídíà ni so therefore àwọn ìròyìn tí kùránì àti àdíìsì tó lálàáfíà tó fi ròyìn àlọ́ò àwa mùsùlùmí àtẹ́wọ́gbà bẹ́ẹ̀ bìlá tẹ́kì yìí fìn láì ní sọ pé báyìí lórí báyìí lórí a ní sọ bẹ́ẹ̀ torí a rí bìlá tàwíìlì a ní àwálà rẹ̀ a ní wá ìtumọ̀ fún káwá gbé kúò lórí ìtumọ̀ ìpìlẹ̀ ká gbé kúò lórí ìtumọ̀ àdámá káwá máa gbé lọ sí orí ìtumọ̀ àkànlò tó bẹ́ẹ̀ gẹ́ táfi wá sọ pé ojú ó dúró fún àánú ọwọ́ ó dúró fún ìkápá àti agbára no no a ní gbé kúò lórí ìtumọ̀ àdámọ́ rẹ̀ wọ́lá tààtì a sì ní àtọ́lá rẹ̀ a ní sọ pé ẹ ìgbàkan ló ní ìgbàkan ló lójú ìgbàkan ló lọ́wọ́ kò ní mọ́ ní ìsìn ìgbàkan ní wọ́n sọ̀kalẹ̀ wá sínú sọ́mọ̀lẹ́ ayé kò sọ̀kalẹ̀ mọ́ ní ìsìn a ní sọ bẹ́ẹ̀ a sì ní yí ọ̀rọ̀ padà yádù a tún nílò ọ̀rọ̀ míì tó fẹ́ jọ yádù a nílò àínù a nílò ọ̀rọ̀ míì tó fẹ́ jọ àínù kọ́mọ́dà bí ọ̀rọ̀ àwọn Yẹ̀wúdí tí Allāhu sọ fún wọn pé wàkúùlù hìtọ̀ wàkí wàkúlú hítọ̀tún hítọ̀ hítọ̀ ha tọ̀ tó gba ṣájà àti táàmọ̀dìbútọ̀ wàkúlú hítọ̀ tó túmọ̀ sí pé ẹ sọ pé kọ́lọ́wọ́ bó forí jìyìn àwọn yẹ̀wúdí wọ́n ṣe tàhrífù rẹ̀ wọ́n sọ di ṣíntọ̀ ṣíntọ̀ ha nun àti tọ̀ ṣíntọ̀ wọ́n sọ di wọ́n sọ di híńtọ̀ àwọn òní bẹ́ẹ̀ ká má bàa dẹni ègún bíi tàwọn yẹ̀wùdí èyí ni mọ́nyájú alùsùnà èyí ni àkídà alùsùnà bọ̀tẹ̀ yín agbẹnusọ àwọn súfì yìí àkídà yín mọ́nyájú yín ó ní pé kẹrí ajá kẹrí ọkọ̀ ọlọ́ọ̀ni ajá ìrísí ajá ìrísí àlọ́ọ̀ni ó ní kẹrí ẹlẹ́dẹ̀ kẹrí ọkọ̀ àlọ́ọ̀ni ẹlẹ́dẹ̀ pé ó kọkàn nínú ọkọ̀ aláwọ̀ ní ẹlẹ́dẹ̀ ìrísí ẹlẹ́dẹ̀ ní ìrísí aláwọ̀ ó ní ẹ rí ojúbọ Ṣàngó ẹ sọ pé bálá òṣèrí náà nìyẹn òun ló wá láwòrán Ọya òun ló wá láwòrán Àbàtálá òun ló wá láwòrán Ajé òun ló wá ní àwòrán Èṣù Ọ̀dàrà òun ló wá láwòrán ta ló ń fi àlá òwe ènìyàn nínú àwa wọ̀nyẹn àti àwọn ta lẹ́ni tí ń fi àlá òwe ènìyàn nítorí náà kò sí àlùsúnà kan tó fi àlá òwe ènìyàn rí kò sí àdíìsì tó wá ń pè ní àdíìsì tẹ̀gìsíìmù tí mo dẹ̀ ti sọ fún wa pé kò sí ti ń jẹ́ àdíìsì tẹ̀gìsíìmù kò sí tí ń jẹ́ àyà tẹ̀gìsímù òkè ẹjá wa tẹ́tí gbọ́ táwa wo bárakùnrin bó ṣe jẹ́ jahilu mọ̀rọ̀kàbùn jáhìlù mọ̀rọ̀kàbùn bó ṣe jẹ́ jáhìlù mọ̀rọ̀kàbùn ẹni tá pè ní ó ní ẹnìkan ìmọ̀ wà máa bí ìmọ̀ yẹ̀dáyín yi wàmàbíhí wọlẹ́sàbí àlìmì ẹni tó ń kílèmù ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn wa àmọ́ tí ò mọ̀ tó ká sí pé irọ́ ló mọ̀ irọ́ ló mọ̀ ìṣìnà ló mọ̀ ni a máa ń jahilun murokabun ẹ dákun ilu ìlú wọn tọ́ ẹ̀wà máa gbọ́ o àdísì tó ń pè ní àdísì tẹ̀gìsímù kìí ṣe àdísì tẹ̀gìsímù àdísì sífà àdísì sífàtùlá àdísì tó ń ròyìn Allah òní. ẹ̀wá jẹ́ ká wá lọ sínú àdísì tẹ̀gìsímù tí wọ́n gbé wá sínú Islam tó ń jáde pé àkídà Yahudi ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀pọ̀ àdísì lé lórí láwọn àdísì tó lálàáfíà masha Allah ta'ala àdìsù yìí Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala an àwọn ni wọ́n sọ fún wa ẹ máa gbọ́ bí wọ́n ti wí wọ́n ní qala yahudi ila rasulillah òjíṣẹ́ kan wá sọ́dọ̀ ànẹ́bì àṣàfùlẹ̀ yahudi kan ó wá bójíṣẹ́ ọlọ́run faqala ya Muhammad والأراضيب على إصبعي والجبال على إصبعي والشجر على إصبعي والخلائق على إصبعي wọ́n ní yahudi yìí sọ fún àdàbù Muhammad kìí ṣe pé wá béèrè ìbéèrè ó wá kọ́ àrẹ́bì mẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́rọ̀ rádaràda yahudi yẹn wá kíló kílà ànábì bá lọ́dọ̀ yahudi tó fẹ́ fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà ó jáde pé gbogbo ìmọ̀ tó wà láyé

ó dọ̀ mọ́ kàkọ́ wẹ̀l àràbíyìn àjà àdìsí báyìí ó tún mú ilẹ̀ ó mú sínú ọmọ kàkàn wẹ̀l jìbẹ́ẹ̀l àjà àdìsí báyìí ó mú àwọn òkè ó gbé sínú ọmọ kàkàn wẹ̀l sẹ́jà ọlọ́run mú ó gbé wọn sórí ọmọ kàkàn àjà àdìsí báyìí wẹ̀l ó wá mú àwọn ẹ̀dẹ́ èèyàn àjà ó gbé yẹn náà sórí ọmọ kàkàn ọmọ kàrọ̀ ti yẹ̀wúdì yẹn wá sọ bẹ́ẹ̀ fánà Muhammad ẹ̀tún gbọ́lẹ̀ ẹ̀kan sí yẹ̀wúdì yẹn wá bá nẹ́bí ó ní ya Muhammad ó wá ká nẹ́bí ní kéwú ó wá ní rẹ̀ Muhammad inna Allaha yumsiku samawati ala isba'i ọlọ́run wa bá ní ó gbé àwọn sánmà yẹn ó gbé e dání sórí ọmọ kàtẹ́ ní ọmọ kàrẹ̀ wal ardina ala isba'i ọlọ́run gbé àwọn ilẹ̀ náà sórí ọmọ kàkà wal jibali ala isba'i ó sì gbé òkè àwọn òkè ó gbé sórí ọmọ kankan wọ̀ṣẹ́jì àyà ẹ̀ṣẹ̀ báyìí ó gbé àwọn igi náà ó gbé wọn sórí ọmọ kankan wọ̀lọ̀kọ̀lẹ̀ àyànkọ̀ àyà ẹ̀ṣẹ̀ báyìí ó wá gbé àwọn ẹ̀dá ọlọ́run ó gbé wọn sórí kíni sórí ọmọ kankan. nínú ọmọ kàmáwìn wọn àti ìsọbi tó gbé àwọn ẹranko sí o àti ìmọ̀mọ́ka tó gbé àwọn ẹja sí o àti ìmọ̀mọ́ka tó àìmọye kẹmí náà ló sì wà náà nígbà tẹ́ni yìí wá sọ̀rọ̀ yìí tán ó ní súnmọ́ yakul ó ní náà lẹ́ lọ́hùn wa máa sọ wípé ẹ máa gbà lẹ́yìn náà ọlọ́run wa ń sọ pé anẹ́lì mẹ́lìkù èmi lálágbára anẹ́lì mẹ́lìkù èmi lọ́lọ́lá anẹ́lì mẹ́lìkù èmi láláṣẹ wọ́n wá ní ọba wa rẹ́rìn sọ pé dọ́ìkà ìkórẹ́rin wà láàlí nínú àdísù kan wọ́n jí ó yé wa wípé àwọn ànábì ọlọ́run yìí rẹ̀ yìí náà máa ń smile. wọ́n sọ wípé àdọ́ìkù lè ṣe ìtọ́n wà tàbá sómù lè láà pé kéèyàn máa rẹ́rìn ọ̀dẹ̀rẹ̀dẹ̀ èṣù lómi ká máa rẹ́rìn músẹ́ ní tàwọn ànábì ọlọ́run. wọ́n wà lọ́dọ̀ ẹ̀ àpépọ́ tàbá sáàmà dọ́ìkà. ìjọba ọlọ́run ní tàbá sáàmà dọ́ìkà ó smile lẹ́ni tó rẹ́rìn wọ́n fẹ́ sọ ayé àwa mùsùlùmí tí ń tẹ́ yóò tiẹ̀ gbọ́dọ̀ láàrín àsìkò kan tí ó fi dunnú ẹwọ bá yẹ wọ́n ti rí bẹ́ẹ̀ ṣe súnmọ́ tó bá dùn wọ́n bínú wọ́n á lẹ kó nù ìsìlá ẹwọ bí wọ́n ti ń ṣe súnmọ́ bẹ́ẹ̀ ṣe ìyàwó tó bá dùn wọ́n á fọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ọ̀nà tí ẹ fi wọ́n gbà ṣe ìyàwó rẹ̀ kò sí ń tẹ́ ṣe láyé kó máa dàbí ọ̀pọ̀ nínú àkídà wọn. wọ́n á ní fàdáṣìká Rasulullah ìyẹn fi hàn pé ànábì fẹ́ ní yẹn rẹ́rìn-ín wọ́n ní àtà abẹ́dẹ̀ náà àjíhù títí tí àwọn èèyàn ànábì báyìí tó fi kóòtà táwọn èèyàn fi pa ànábì rẹ́rìn-ín súnmọ́ ha lẹ́yìn yẹn làlùkùrá ànábì wá ka áyà kùrá nìkan tó wà ní súrátù súmà tàbádẹ̀ wo súrátù súmà á rí i pé kùrán mo fẹ́ wo. a rí pé Quran 29 twenty nine 39 n'oche ni ó jẹ́ wọ́n náà nẹ́bí wá ká àyà ìwà máa kọ́ darú lọ́ra akọ̀ọ̀kọ́ dèrè yìí fún àwọn eléyìí wọn àwọn lọ́wọ́ ní títóbi wa na ń bẹ fún ẹ̀gbọ́n akọta àlímì ẹ̀ àwọn ilé yóò ti ẹ̀mọ́ lọ́hùn ní ti tóbi ẹ̀ bó ti tóbi nígbà táwọn àbá wa kọ àdíìsì yìí tán wọ́n wá fi kún àdíìsì yẹn wọ́n wá fi kún wọ́n ní fàdọ́ ìka Rasulullah òjíṣẹ́ ọlọ́run wá rẹ́rìn tẹ̀sí tí kọ́líkọ́ọ̀lì yìí láti jẹ́rìí gbọ́rọ̀ tó sọ ní bẹ́ẹ̀ lórí inna lillahi wa àwọn kan nù kan wọ́n ní dọ̀ṣíkà Rasulullah تعجبا لقوله ànábì rẹ́rìn lẹ́ni tó ṣe mọ̀ tí a ìmọ̀nú tó yìí èèyàn ló sọ̀rọ̀ ẹlẹ́ tó dá báyìí ìkáwọ́lì yìí wọ́n fi kún àtìsù ẹ̀dàkùn ẹ̀bá wa bẹ̀rẹ̀ pé tó wà nínú ọ̀rọ̀ tá ànábì sọ pé ànábì ànábì ńgbà tó rẹ̀ ẹ̀fàdọ́yíkà ànábì re.